الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الوالد ونساؤكم حرث لكم فأتوا حرثكم أن شئتم àwọn obìnrin àwọn ìyàwó yín oko oko yín ni wọ́n jẹ́ ẹ máa wọnú oko yín gba ibi tó bá wù yín ìyàwó rẹ olúwa ṣe lẹ́tọ̀ọ́ fún ọ wípé máa jẹ gbádùn rẹ kó náà máa jẹ gbádùn rẹ kó o sì máa wọ inú oko rẹ gbabi tó o bá fẹ́ ṣùgbọ́n ká ṣàkíyèsí pé nígbà tí o fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ o níṣẹ́ lolúwa ní kó wọlé síyàwó rẹ lára gbabi tó o bá fẹ́ gba iwájú rẹ gba ẹ̀yìn rẹ gba ẹ̀gbẹ́ rẹ. àmọ́ bí tó lu wa ní kò ti bá lò náà nìkan iná ló lè máa wọlé gba bẹ̀bẹ̀ yìí ó gbọ́dọ̀ wọlé gba ibi tó lu wa sí ó gbọ́dọ̀ wọlé síbi tó lu wa sí léèwọ̀ fún ọ láti ìyàwó rẹ lò ó ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ṣe pé wọ́n á níbẹ̀rù Allah wọn à sì jẹ́ ẹni tó ní ìtìjú ibi tí Allah ṣe léèwọ̀ fún wa. láti máa bá àwọn ìyàwó rẹ àwọn ìyàwó wọn lájọṣepọ̀ ni wọ́n ti máa bá wọn lájọṣepọ̀ àyè téèyàn ń gbà yàgbẹ́ haram ni kọkùnrin kó máa bá ìyàwó rẹ lò gbàbẹ nínú nǹkan téèyàn máa fi bá làánà ẹlẹ́dàá wa pàdé ni wọn náà sì ní ìwà burúkú eléyìí táwọn èèyàn nábì lò alayhi salam tí wọ́n hù tí wọ́n fi borí ibú tí wọ́n pàdé tólú ẹlẹ́dàá wa fi pa wọ́n run kò síyàtọ̀ láàrin pé àyè ìgbé ọkùnrin ńlọkì abẹ́rẹ́ bọ̀ àti àyè ìgbé obìnrin lókè abẹ́rẹ́ bọ̀ gbogbo ẹ̀ lówó péyà iná ni wọ́n ń pe méjèèjì olúwa ṣe léwọ̀ ẹni tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ó ti múra palẹ̀ má de ìyà tó ló wá máa fi jẹ́rù wọn èèyàn gbọ́dọ̀ dán wò kó bá jẹ́ ìyàwó rẹ̀ ìyàwó gan alára kò gbọ́dọ̀ gbára rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ láti máa bá a lò gbabi tó ló wá ṣẹlẹ̀ wọ̀nyí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láéláé torí tó náà bá fi lè gbà fún kó máa ṣe bẹ́ẹ̀ wọn náà bọ́ sábẹ́ kó ló wá lànà rẹ̀ mùsùlùmí làwọn òfin olúwa ẹlẹ́dàá tó ṣe fún wa a gbọ́dọ̀ máa tẹ̀lé ìdí tá à ń fi jẹ́ mùsùlùmí nù èèyàn kì í sọ pé ayé ń ṣe bẹ́ẹ̀ ayé ti ń ṣe bẹ́ẹ̀ yun tó bá pé iná làwọn padà kó sí ṣé wàá fẹ́ kó náà ni ṣé wàá fẹ́ jọmọ náà ni bẹ́ẹ̀ náà ni olúwa kádàrá fáwọn obìnrin wọn máa ṣe nǹkan oṣù nígbà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù èèwọ̀ ni kó máa bá lò àsìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ haram oníkọ́ bá lò nítorí pé olú ẹlẹ́dàá wa ọkọ̀ fún wa láti máa bá àwọn obìnrin ní ìbálòpọ̀ nígbà tí wọ́n máa ń ṣe nǹkan oṣù wa yas'alunaka 'anil mahiyd qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahiyd wa la فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله Olúwa ni wọ́n máa bi ọ́ léèrè nípa nǹkan oṣù obìnrin fi yé wọn pẹ́ gbin ni ẹ jìnnà sáwọn obìnrin nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù ẹ ò gbọ́dọ̀ bá wọn lò ó dìgbà tẹ́jẹ̀ bá dá tẹ́jẹ̀ bá wá dá tí wọ́n bá wẹ̀ ìgbà náà ẹ máa bá wọn lò gbàbí tó lù wá ní kẹ́ ẹ ti máa bá wọn lò à ń bóbìnrin lò tó ń ti pé ń ṣe nǹkan oṣù àmì pé èèyàn bìlà láti jẹ́ ẹni tí ó di ẹni tí ìyá olúwa ẹlẹ́dàá tí ó jẹ ni obìnrin gan alára kò gbọ́dọ̀ gbà fún ọkọ rẹ̀ láti máa bá a lò nígbà tí ń ṣe nǹkan oṣù torí pé wọ̀ ni tẹ́nìkan bá wá ṣe tán láti rọ́ọ̀lù náà ẹlẹ́dàá wa ìwà má gbà láàyè láti rọ́nà rọ́ọ̀lù eléyìí jẹ́ ara nǹkan tó pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin tí wọ́n kì í kíyèsí dápẹ́ tóbìnrin bá ti mú wa kò bá bá lò gbábi tí ọ̀tọ̀ kò bá bá lò lásìkò tí ọ̀tọ̀ kò fẹ́ kàn ún tó ń bá sá ti ṣe ń tọ́fẹ́ ṣe tó bá ti dà tójú rẹ̀ wálẹ̀ kọfẹ kan pé n tó ń ṣe yìí o lásìkò tó ń ṣe yìí o ibi tó ń gbà ṣe yìí o ẹ̀ṣẹ̀ ló ń dá torí ẹ jẹ́ ká máa nífura olú Ẹlẹ́dàá kó má bà tiwa jẹ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.